alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ muflehun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá kó gba àwẹ̀ ramadan kó gbà níjọsìn lọ́wọ́ wa kó jẹ́ ká ṣe kòǹgẹ́ òru làyílátùl kọ́dìrì ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká máa mú ètò wa wá lóru èní bẹ̀rẹ̀ láti àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa musa abalani tí yóò ṣe fún wa bismillah. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. يسبح لله ما في السماوات ومن في له الملك وله الحمد وهو على كل شيء قدير هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تحملون بصير ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan ẹ jẹ́ ká gbọ́dọ̀ láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa mohsina abdullah bismillah. qala rasulullah sallallahu alayhi wa sallam sibabul muslim fusukun wa kitaluhu kufrun rawahu bukhari wa muslim translation the prophet of allah peace be upon him said abusing a muslim is an act of disobedience to allah while fighting him is tantamount to disbelief transmitted by bukhari and muslim lesson from the hadith one Islam frowns at abusing Muslims. Two, Islam forbids fighting among Muslims. Ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀. Ẹ̀yin arúfẹ́ Ọlọ́run ní òru èní a tún fẹ́ bọ́ sínú ọ̀kan nínú àwọn àwa abú eléyìí tó tún ń lọ ní orílẹ̀-èdè àgbáyé pàápàá jùlọ ní orílẹ̀-èdè tiwa Nàìjíríà abẹ́lọ́n kó bá ní ká ìwà abú náà kúrò nílẹ̀. Òun náà ni ìwà kọ́tùlù náà kọ́tùlù náà mímọ́ pa èèyàn mímọ́ pa ẹ̀mí tí ọ̀sẹ̀ á rí pé a bá wò ó kò sí ẹni náà tínú rẹ̀ ó dùn kéèyàn rẹ̀ ó jáde kúrò nílé láàárọ̀ ìgbà tí yóò bá fi wá darí sínú ilé ní ìrọ̀lẹ́ àbí lálẹ́ kọjá sí wípé wọ́n wà á ni inú ìbànújẹ́ òun ni gbogbo wa wà abẹ́ ọlọ́run ọba àlékè ọlá ká kó bá ní ká kúrò ní orílẹ̀-èdè àgbáyé pàápàá jùlọ orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀yin arúsẹ̀ ọlọ́run ẹ lọ́ọ́ mọ̀ hadithi asabuulmọ̀ òbí court òun la fẹ́ fi bẹ̀rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam hadisi kan bẹ tó ti ka àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá méje anabi ní ìjítẹ́nì bú asábọ̀ àlùmọ̀ọ́bì kọ́t ẹ̀yin èèyàn ẹ sá fún ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ méje kan tí máa ń pààyàn rẹ tí máa ń fa kéèyàn orí ìbínú ọlọ́run ọba àlekè ọlá ànábì wa ń ka àwọn ń lọ ara rẹ̀ ní kéèyàn ọmọ amórogún pẹ̀lú ọlọ́run ànábì wa kàdé bíi kọ́tùlù náà alẹ́tì lọ́wọ́ ìlà àbẹ̀làhà kéèyàn lọ pa ẹ̀mí ẹ̀mí tí ó fẹ̀ a sì dá lóró pa fún àwọn fámìlì rẹ̀ a sọ àwọn obìnrin gbà ti pa ọkọ wọn a sọ ìyàwó di opó a sọ àwọn ọmọ a sọ wọn di ọmọ òrukàn a sọ àwọn èèyàn sínú ìbànújẹ́ eléyìí wà nínú ìwà tó bí ọlọ́run nínú jù tí máa fa kọ́lọ̀ wọn pààyàn rẹ̀ tí ó jẹ́ kọ́lọ̀ wọn ó júyàn sínú jàǹnàmọ́ tó bá di ọjọ́ ìgbéǹde alkiyama ìyẹn ló fà á tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ní tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama awalu nǹkan alákọ̀ọ́kọ́ nǹkan alákọ̀ọ́kọ́ máa yuqda bayna an-nas yawm al-qiyama fi dima nǹkan tí wọ́n kọ́ sí ìdájọ́ rẹ̀ láàrin àwọn èèyàn òun ni ọ̀rọ̀ ẹ̀jẹ̀ eléyìí pa eléyìí tọ̀hún pa tẹ́lẹ̀ yìí irú àwọn tó wá pààyàn yẹn ẹni tí wọ́n pa òun kò ní jẹ́ kí wọ́n lọ wájú ọlọ́run n tó ṣe déédéé pípa tí wọ́n pa wọ́n gbà nínú sẹ́ẹ̀rẹ̀ wọn fẹ́ni tí wọ́n pa lọ́nà àbòsí tọ́ba ti ẹ̀tàn wá já sí pẹ́ tí ò ní ìsẹ́ẹ̀rẹ̀ ni kí ni nǹkan tí yóò wá ṣẹlẹ̀ wọ́n wà mú ẹ̀ṣẹ̀ ẹni tó pa wọ́n kò lè lórí ẹni yẹn tó bá yẹ kó jẹ ìyà ọgọ́rùn-ún tẹ́lẹ̀ wọ́n lè bá a sọ di millions torí náà ká lọ mọ̀ pé tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama nínú tí wọ́n kọ́ sí ìdájọ́ ẹ̀ òun ni ọ̀rọ̀ apààyàn apààyàn eléyìí gbọ́dọ̀ lọ yé gbogbo àwa mùsùlùmí ká mọ̀ pé ìwà abú òun ni ẹ jẹ́ tún wo hadith abdullahi ọmọ kọ́lọ̀ kọ́lọ́n kó bá ní yọnu sí i ó lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ànábì ń sọ wípé yẹjí ulmakutulu mutaalli kọ́ńbì kọ́tìlì yìí yawmal qiyamah áàkìdá ńlá àṣàwù bìyẹ́dìhì fàyẹ̀kùl ya Rabb sàlàhàdà fíìmà kọ̀tàlà ni ọlọ́nkọ́la gbogbo wa àáfàá ní tọ́ba díjọ́ ọ̀gbẹ́ǹde alkiyama anábìwa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí wọ́n pa gbogbo ẹni tí wọ́n pa lọ́nà èké lọ́nà àbòsí yóò wà déńjọ́ ọ̀gbẹ́ǹde alkiyama lẹ́ni tọ́já sí pé ẹni tó pa á yóò gbà lórí mú yóò di orí ẹ̀ mọ́ báyìí pé wàhálà dé lónìí o ìwọ lọ pa nílé ayé o gbogbo àwọn èèyàn tó ti pa lórílẹ̀‐èdè yìí tá à ń sọ pé àmẹni tó pa wọ́n àwa la àmẹni tó pa wọ́n ẹni tó pa wọ́n ò fojú hàn tó bá dijọ́ ògbéde àlùkìyàmọ̀ ẹni tá a pa yóò di onítàn mú lórí yóò ní wọ́n lọ pa mí láyé o yóò ní ya rọ́bì ìwọ ọlọ́run ọba mi salahaza bá ń bí ẹni bá ń bí bá ń bí fíìmọ̀ kọ̀tàlà ni kí ni mo ṣe fún tó fi pa mí kí ló dé tó fẹ́ jẹ́ mi ṣòfò kí ló dé tí ọ̀já àwọn òbí mi ó gbádùn mi kí ló dé tí ọ̀já àwọn ọmọ mi ó jèrè mi kí ló dé tí ó jẹ́ kí nǹkan míì tí mo fẹ́ ṣe kí n rí ṣe bó tiẹ̀ já sí pé làwùsọ́bàrọ̀ lọ́kọ́ tìlù làmọ́ta lèmàkótó ànábì sallallahu alaihi wasallam ó lẹ́ni tó pààyàn tó bá ṣe sùúrù tẹ́lẹ̀ ẹni tó pààyàn ó kù lásìrẹ́ ń tó fẹ́ pààyàn tọ́lọ́run lásìkò okú ẹ̀ tó tọ́lọ́ ńlá ṣùgbọ́n ìmọ̀ apànìyàn gbogbo ẹni tí bá ń pààyàn ẹni tọ́pa ó dì í mújọ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ̀ yóò sì máa bí ọlọ́run ìwọ ọlọ́run ẹni tọ́pa mí rè o bá ń bí kí lọ́ọ́ ṣẹlẹ̀ tó fi pa mí fàyẹ̀kúlù kọ̀tálítùhù lítẹ̀kú nàlẹ̀ ìzátù lè fòlà yóò ní tọ́jẹ́ kí n pa torí kí lágbájá ó lè dépò báyìí ni kí lágbájá ó lè dépò gíga ni wọ́n ní kí n pa ni mọ pa nítorí nǹkan báyìí ni yóò máa wá kà bòròbòròbòròbòròbòrò tó bá ti di ìjọ́ gbèǹde alkiyama ẹ̀ṣẹ̀ ẹni tó paun òun ni wọ́n wà kó fún yóò wà á dẹni tí wọ́n jù nùnà sàbọ̀ìnà kàrífán ní níta lè fi wé ìlọ́po àádọ́rin kàrífù yẹn àwọn àfáà míì gan sọ pé ní tó fẹ́ẹ̀ tó bíi seventy years ni àwọn míì ní níta lè pè ní seventy miles àwọn míì ní nítọ́jẹ́ pé ibi tí náà yẹn ó fẹ́ dé ọlọ́run nìkan ló lè sọ ẹni tó pààyàn bí wọ́n ó ṣe jù nùnà òun nìyẹn kọ́lọ́run kó là wá gbogbo àwọn tí bá ń pààyàn kán lọ mọ̀ wípé kò gbé o ẹni tá a pa yóò gbàṣẹ́ rí wájú ọ̀gbìndì ẹni tá a pa wọ́n wà kó ẹ̀ṣẹ̀ tiẹ̀ wọ́n kò fún àwa ìyẹn wa nínú alukur'an bá ń sọ nù ká lọ wo one seventy eight one seventy nine ọlọ́run ní yáàyò àlẹ́dí iná àmọ́nù ẹ̀yin olùgbàgbọ́ òdodo kùtìbà àlẹ́yìn kòmọ̀lẹ́kẹ̀ sọ́ọ̀sù fílkọ́tìlà àlẹ́húrù bìlẹ́húrù ìdé parí àyà yẹn ọlọ́run ní sẹ́yìn ráwọ̀ ọlọ́run láṣẹ lófin àwa láṣẹ nílànà mímọ́ gba ẹ̀san níbi ọ̀rọ̀ àpáàyàn ìlọ́fà tọ́já sí wípé àwùjọ tí ó bá fẹ́ kíwà àpànìyàn ó tẹ̀síwájú mọ́ ẹni tá a bá ti lè rẹ́rìí tó dájú pé òun lọ pa àyàn ọ̀rọ̀ kọ́ máa lọ inú ẹ̀wọ̀n kọ ọ̀rọ̀ life imprisonment kọ òun náà lọ sí ni ìyẹn lòfin ọlọ́run òfin ọlọ́run là ń kà yìí láti inú alukur'an ìyẹn ni ò ní fà á kọjá sí wípé àwọn èèyàn kẹ̀jíjọ́ kan wọ́n sì kóbọn wọ́n lọ máa pa àyàn ọlọ́run ní wàhálà kún fílíkì sọ́ọ̀sì hayatun ya ulil alibadi la'allakum tattaqun fẹ́ẹ́ rí níbi kẹ́nìkan pààyàn kí wọ́n pa òun náà di ìtí ọ̀jẹ̀ kẹ́ ẹ máa sẹ̀mí ìrọ̀rùn nìyẹn o ṣùgbọ́n ẹnìkan pààyàn a ní kọ́ lọ life imprisonment nígbò tó yá ni wọ́n bá tó da kéèsì rú pé nǹkan fi ilẹ̀ wọ́n rí i pé ó ṣèèṣì ni wọ́n lọ́pọlọ rẹ̀ nǹkan kan ṣe ni tábòsì bá ti ń ṣẹlẹ̀ báwọn ìwà apànìyàn yóò máa jẹ́ nǹkan tí yóò máa tẹ̀síwájú òun ni lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà sọ fún wa pé láàyè ìlú dámù múrí in mùsùlùmí yẹ́ṣáàdù ńlá ìlà ìlọ́lá wa ní rasulullah ìlà bìí dàsálà ànàbí ilé ìwọ̀ ni kọ̀tọ̀ rárá káwá lọ àyàfi pẹ̀lú ọ̀kan nínú àwọn ìwà mẹ́ta eléyìí tí ànábì sọ tá a tún padà bọ̀ wá síbi àwọn àlàyé míì lórí eléyìí àǹfààní tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo àwọn kókó kókó kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ ìpànìyàn yìí kókó alákọ̀ọ́kọ́ òun ni wípé tá a bá lọ wo sọ́rọ́tù nìsa Quran chapter four verse ninety three ọlọ́run ni wà máa ń yẹ kútúlùmọ́mì náà mọ̀tà àmìdá fàjàzáwùú jahannam khalidan fiha ọlọ́run ní sọ ẹ̀rẹ́ ni tọ́bẹ̀ẹ́lẹ́ lọ pa mùsùlùmí ọ̀pá ẹnìkan tí ń ṣe láìláì làláwù ọ̀pá ẹnìkan tí ń kírun fọ́lọ́run fàjàzáwùú jahannamu kókó alákọ̀ọ́kọ́ ni pé gbogbo ẹni tó ti ń pa àwọn ẹni ọlọ́run gbogbo ẹni tó ń pa àwọn olùjọ́sìn fọ́lọ́run gbogbo ẹni tó ń pààyàn ọlọ́run nínú ẹja ànámọ̀ ní khalida ń fi ya yóò ràánú náà yóò ṣègbèrè ń bẹ̀ ni wàgọ́bíbà lọ́wọ́ àlè ọlọ́run ó tó bínú sí apànìyàn wàlà ánàwù ọlọ́run lòun ó tún lé wá àádàláwù ọlọ́run níyà tó tóbi ìyà ni ẹni bẹ́ẹ̀ òun ni yóò jẹ ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú kókó ẹlẹ́ẹ̀kejì nínú tá gbọ́dọ̀ lọ gbọ́yé lórí ọ̀rọ̀ ìpànìyàn òun ni wípé gbogbo ẹni tọ́bẹ̀ ele jásípọ̀ pànìyàn ìdájọ́ ọlọ́run òun nìkan mú òun náà kúrò ní ilẹ̀ ìyẹn jẹ́ kókó ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé nínú ẹ̀sìn Islam kókó ẹlẹ́ẹ̀kẹta òun ni pẹ́ni tó bá wá pànìyàn tó rò pàṣírí òun bò láyé tó rò wípé òun ti mú jẹ kọ́gbà wípé ń jọ ọ̀gbẹ́ǹde àkìyámọ̀ ẹni tóun pa ọ́ mọ̀ kóun lòun pa yóò sì dé lẹ́ni tí yóò lọ gba ntòsè déédéé pípa tá a pa yẹn tó ń tọ̀ tí ọ̀bà níṣẹ́ rí wọ́n á di ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ àáfà alẹ́lẹ́kẹrin tá a fi mọ̀ pé ìsìláàmù ọ̀fẹ́ ká máa pa àyàn ìtọ́jọmọ́ à ń bá àyàn fi ìdà ọ̀bẹ ṣeré àbáǹdọ́gbọ́n fi kàńtà katapọ́ọ̀tì bá àyàn ṣeré ìsìláàmù lẹ́gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wasallam nínú àdìsí abu rera anabi lẹ́ni kọ̀ọ̀kan yín láyù ṣírù ahadukum ìlà àkì ìbísílà láyé láyé yín ẹ mọ̀lẹ́ bá yàn ṣeré o lẹ wá yọ ìbọn sí báyìí pé mò ń bọ́ ṣeré ni lẹ wá yọ kátápọ́ọ̀tì pé yín sì ta kátápọ́ọ̀tì mọ́ anabi lẹ́ni bá ṣeré abẹ́ ẹ wá mú ọ̀bẹ pé yín sì gun ọlọ́bẹ anabi ni láyé láyé yín ẹ fi wẹ́ẹ̀ bá yàn ṣeré o torí fàyí náà wù là yẹ́dìrì làálà ṣètọ́nù yánzí òfin yẹ́dìrì kọ́mọ̀ wàá já sí pé bí ẹ ti ń lẹ̀ ń bá ṣàwàdà ẹ̀ ń bá ṣe eré yẹn lè sọ ọ̀bà gba owó yín tí yọ ọ̀bà dọ́gbọ́n jẹ́ pé yọ ọ̀bà ta nǹkan àbí kó gún ní nǹkan yẹn ìlàsẹ̀ máa ń ní ká sọ́ra à ń bá yẹn fi nǹkan bú ṣeré Islam tún gbógun tì ní ìparí à ń sọ eléyìí ká mọ̀ pé ìwà ìmọ̀ àwọn ìpànìyàn tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ wa ẹ má fìtì sọrọ ìsìláàmù rárá wàhálà àwọn kan pààyàn kan àwọn kinní kan ní boko haram kan lẹ ni kèé ṣe ìsìláàmù táǹkà ńtọ́lọ̀ ń sọ yìí inú òní kákẹ́ lọ mọ́sálásí ká bọ́ǹbù èèyàn àbí ká lọ ṣọ́ọ̀ṣì ẹ bọ́ǹbù èèyàn àbáwọn èèyàn ẹ bọ́ǹbù wọn kèé ṣe gbogbo mùsùlùmí ayé à ń jẹ́ kó yé pé máa ni torí náà

five three zero eight zero eight zero five two six one five three zero títí òru ládàá tó máa pàdé ìrìnàjò islam rasheed hashim abu anas Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.